ولكن خطبتنا اليوم تدور حول الحوادث أيام كان رسول الله صلى الله عليه وسلم بمكة من العفو ومن فضيلة رسول الله صلى الله عليه وسلم ومن عدالته صلوات الله وسلامه عليه فقد فرع بعض أسواق المسلمين atọ́wà ní kún kí wọ́n àtìlẹ́yìn fáwọn ìṣòro lọ́wọ́ àyè sọ́lá ẹ̀tọ́rọ̀ wà tó àwọn ẹ̀jẹ̀ kẹfù gbogbo wa ọlọ́mọ ìsàn kún kí ànàbí àtọ́lá rẹ̀ àtọ́wà rẹ̀ àti ọ̀sùn hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú ẹ̀tọ́ kẹ̀ ìbáraẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àyè sọ́lá ní àlùkìyàmà ẹ̀yin ọ̀ṣọ́ra bá ní tòótọ́ mo ń fi àsìkò náà létí ìbẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ Allah subhanahu wa ta'ala ọ̀pá àṣẹ láì lọ yí pípé ká bẹ̀rù òun àtẹ̀tí ń sọ àtẹ̀tí ń gbọ́n náà bákan náà ó sì pàwọ́ láṣẹ wípé ibi tó lè wọ́ wa ó náà ní ibi tẹ̀lé àbí sọ̀tọ̀ lọ́rùn àyọ̀sí náà láti kútúbà díẹ̀ sẹ́yìn àbọ̀rọ̀ bọ̀ nípa bàbá sàṣẹ́lámù sí wọ mẹ́kà báwo ni àwọn sùkárù àkàrà ló ṣe gba mẹ́kà fún àbí sọ̀tọ̀ lọ́rùn àyọ̀sí náà wọ mẹ́kà ntọ́ba ń bẹ̀ nínú èrè ọjọ́ na sixty sura nabi ibrahim lóòdì ẹsẹ̀ yàgbẹ́ asàlàyé sura nabi ismail asàlàyé sura yàwó mariam asàlàyé lẹ́yìn gbà táwọn sáà pàṣẹ pé kí wọ́n gbogbo èrè wọn fọ mọ́sálásí àbí sallallahu alaihi wasallam ó kírun bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wá ní àdìsá bá bẹ̀rẹ̀ lọ́wọ́ tí ń bẹ̀rẹ̀ lọ́wọ́ Bílálì wípé amusa asala nígbà tó gba kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ Kàábà gẹ́gẹ́ ọgbà lọ́dọ̀ àwọn Bani Ṣaiba ọwọ́ ló jọ́ fún Kàábà lọ ìrẹ́ Bílálì jẹ́rẹ́ sàm yẹn náà fìlà mẹ́ ọlọ́ yẹn náà fìlà mẹ́ àbúrò àbúrò wọn kò ní kó tẹ̀lé kó ọgbà bí kí n bí lérè pé mélòó náà fìlà tó sàm yẹn lọ lẹ́yìn ìgbà náà àbúrò sọ̀rọ̀ lọ́wọ́ ọwọ́ adá kọ́kọ́rọ́ kàbá ìpadà fún Uthman ibn Talha tó ń jẹ́ ọ̀pọ̀ lára àwọn Bani Shayba bó tẹ̀ ní pàṣẹ àpàrà fi kún wípé ẹ̀yìn Bani Shayba ẹ̀ gbọ́dọ̀ kọ̀fẹ́ tọ́fẹ́ jọ́sìn yẹn lọ́wọ́ báyìí lọ́sàn-án ni o lóru ni o láti jẹ́ kó rí ti mọ́sálásí haram mọ́sálásí ti bẹ́ẹ̀ ti. بخلاف المدينة النبي صلى الله عليه وسلم لن يلي أول ما اتصل بمكة تنجو إلى النبي صلى الله عليه وسلم ما جاء في حديث سالم عن عبيه وسالم ابن العبد بن عمر رضي الله تعالى عنهم أجمعين قل النبي صلى الله عليه وسلم سالم بن عمر قبل ابن عمر قل من كتب سوا مكة bàtà Khalid bin Walid Khalid bin Walid lọ sí ọ̀dọ̀ àwọn Bani Jazira ṣùgbọ́n sàṣà gbẹ́nà náà ọ̀rọ̀ Khalid bin Walid dáàìyá lálùkọ̀ tìlà wípé lọ ọ̀hún yẹn sínú ìsìlámù olùkọ́ bá wọjà ṣùgbọ́n bá gbogbo àwọn àti àdẹ́bí rántẹ́lì Khalid bin Walid سالم بن بمبه مولى أبي حذيفة أتامين الصحابة والنبي تيران كركم نبات اللور دور بني جريمي فضل وليد أم صفوان يقول ẹgbà silamu ẹrọsọ sọ̀rọ̀ lọ́wọ́ sí ẹgbà silamu wàjẹ àlùkùlà yìí sinú na àyẹ̀wò asilamu náà ṣùgbọ́n wọn ò mọ gbólóhùn ìsìláàmù wọn sọ wọn ò mọ débẹ̀ kí wọ́n sọ pé àsìláàmù náà àti àsìláàmù wàjẹ́ àkóyọ̀ òun sọ̀báànà sọ̀báànà wọ́n wá ń pè sọ̀báànà sọ̀báànà bẹ́ẹ̀ sì ni gbólóhùn asọ́pùpù òun náà ni kí ọmọ fi ẹ̀sìn tiẹ̀ bí sílẹ̀ kọ́ wá lọ gbẹ̀sìn mi ọ̀rọ̀ yìí nígbà tó kọ́ àṣà àṣàlámù àwọn èèyàn gbà fún mẹ́ta àwọn kùrẹ́ṣì wọ́n wá chẹ́ǹjì kí wọ́n máa sọ wípé fúlàní asilama ẹnìkan ti gbà fọlọ́wọ́ sọ̀tà aláwọ̀ gbọ́dọ̀ ó ti gbà sílámù ó ti gbà ẹ̀sìn àlàáfíà táwọn ẹ̀ bá ń wí káàkiri mẹ́ka wọ́n rí pọ̀pọ̀lọpọ̀ ó tún máa wọnú sílámù wọ́n wá chẹ́ǹjì kí wọ́n máa sọ wípé asilama fúlàní wọ́n wà ní sọ́ba torí pé ìpìlẹ̀ sọ́ba lọ́dọ̀ wọn kéèyàn kó òun ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn mi wọn wà fẹ́ lo asilama wọ́n wá máa sọ ẹtì tí ẹ ti ta dànù ẹsì tí ẹbí sì kò sí mọ́ o ó ti pọ̀ ní síbi tí àwọn àbára kọjú sí o gbọ́dọ̀ ìwá ni kọ́dún wà ní ìdìbò nígbà sẹ́ńtà òkòlóṣì máa fi bu amọ́kà lẹ́yìn náà tó lọ́gbọ́n náà pé sọ̀bá náà sọ̀bá náà ìjẹ́ ìgbà sọ wípé àsìlámù náà ṣùgbọ́n àwọn ọ̀mọ àwọn ọ̀mọ yàtọ̀ jẹ́jẹ́ bí ẹni wípé ti gbẹ́sẹ̀ gbàsílámù ni wọ́n sì mọ̀ dájọ́ pọ̀ bí wọ́n wà ní ìsìn mọ́sà ni wọn ń bá ń pa wọn lọ wọ̀nyá sí òmìnira ọkọ̀ àkàlẹ́rù nígbà tó sá ìgbà bẹ́lẹ́ mẹ́lẹ́yìn lẹ́kọ̀ọ̀kan ó pè fún ọ. ó wà lórí sísí ní tí ìpàdé lọ́rọ̀ sàṣálá nígbà wà á jọ kan fọ́nù wà ní lìyàkùtù kúlù rọ́jòlì àṣírọ̀ ó ń kálukú yẹn tí mo ti pín ẹrú kọ̀ọ̀kan fún ó kálukú ọmọ àpá ẹrú rẹ̀. abúlé ìdúró olórùkú wàlúwàlú ìlà àkùtù àṣírọ̀ ولا يقتل رجل من أصحابي asirahu إمير èmi ò ní pa ẹgbẹ́ òfin mi bákan لا ẹ ẹ gbogbo àwọn tí ń sì ń bẹ ní kọ̀tẹ́ yìí lẹ́yìn tèmi náà táwọn ní ìpinnu sírísírísírísí ọwọ́ àfi wọn dọ̀rọ̀ àdìsí lórí wọn èmi náà ò ní pa ẹ̀yìn ìsìn jáde àti náà nípa àwọn tí ń náà kí wọ́n pa ẹni tó kẹ́yìn kọ̀ọ̀kan á kò rẹ̀ sàfihàn nígbà wọn padà ọdún méjì náà wọn wá sọ fáwọn sàfihàn kì í tọ́sọ̀ tọ́sọ̀ lẹ́yìn ntí xɔli kusi dɛrɛ wuli anabi sallallahu alaihi wasallam waa bi wọn bi allahumma awa dawura sike inni abro ilay mimma sona xɔli inu waya mi a dugulɛ de ci inu waya mi a dugulɛ de ta wasa waa ni wɔlɔ ba mɔmi daadaa bɔba kpɔtɔsɛ ni binti xɔli wali to dawo yi o ɔlɔpàá wo èèyàn tiɛ sɔ kó ɛdùkà silamu ɔwɔ ani gbólóhùn tiɛ lónìí òye o bí gbọ́dọ̀ ti hàn ló àbàyè kí ló tí ò ṣe sùúrù tí è dọ́dọ̀ mi ó bí mílẹ̀ rẹ̀ kí n ṣàlàyé fún un abisa àpàlọ́ Allahumma inni abúrò ilé mímọ sọ́nà Khalid nínú ìwáyà mi lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n ti sàṣálà ń padà wá dá àwọn ìlú lẹ̀ gbogbo ọjọ́ wọn ti wá pa olówó sílé wọn àbí wà ń san dí àwọn padà láti fi dípò ẹ̀mí ẹ̀ nítorí wípé ete haram annabi sallallahu alaihi wasallam ko wadi makka ko ni kini o le ni se bakka le dara we ma to se le ni ba tan sallallahu alaihi wasallam ko wadi makka ma ja min hadith umar bin zubair radiyallahu ta'ala anhu arda ni ba sallallahu alaihi wasallam ko makka وسرقت امرأة من قريش وبركة nínú àwọn kùrẹ́ṣì ọba jáde obìnrin gbà tó dání fàjẹ́ àlùhà yẹstẹ̀ṣìlúnà bí usama nínú wáyà ni qalu man yatajarra ala rasulillahi sallallahu alayhi wa sallam àwọn ìfàtí nínú iná ṣẹlẹ̀ obìnrin tó jáde àwọn èèyàn rẹ̀ ní à ah, ta ni ó lè lọ rí bá sàṣàlám sọ̀rọ̀ ta ló tó dojú pàmì sàṣàlám lórí ọ̀rọ̀ obìnrin ana bi ọmọ bàbí lọ wọn ni ẹjẹ àrùn ìbá hibbu rasulillahi sallallahu alaihi wasallam hibbu bimana mahbub gẹ́gẹ́ bí qismu bimana maqsum ẹjẹ àrùn ìbá hibbu rasulillahi usama bin zayd àbí láìkì bàbá rẹ àbí láìkì usama náà nínú wáyà mi ń tọ́fà tó ní kú wọ́n sọ pé usama làwọn lọ́ba nítorí pé sàṣán láìkì usama pọ̀ wà kí á rẹ̀ yóò ṣàfihàn sọ̀rọ̀ wá tó lọ́wọ́ sọ̀rọ̀ àlẹ́ kèésì gba nǹkan tí wọ́n sàṣọ lábọ̀ táàbì bá ń bínú báyìí tí wọ́n bá dáṣẹ́ àmì ìbínú tí wọ́n fẹ́ kí tí wọ́n bá dárò tí wọ́n fẹ́ kánà bí o sàdúgbò fáwọn Usama ní ọjọ́ ìwájú àwọn eléyìí wá sọ gbà tẹ́ ẹ bá lè rí Usama lọ́rọ̀ ìbá ọ̀rọ̀ yìí yọ ọ̀yẹ́jú Usama wá nídìí àwọn ìmọ̀ ìmọ̀ ìgbésẹ̀ sàṣọ náà fàkànnà mọ̀ Rasulullahi òṣèré bàbá bá lọ sọ̀rọ̀ pé dr islam obìnrin tí wọ́n jalè tó lè rẹ̀ ló fi dé nínú ìwáyà mi fatalawo wà níwájú rasulillahi sallallahu alaihi wasallam gbogbo àdàbí ṣe jẹ́ǹdì nínú ìwáyà mi fazabarahu rasulillahi sallallahu alaihi wasallam abdullahi alayhi fi kalam àdàbí wa bínú sí zabarahu ṣùgbọ́n àwọn àfààní tí wọ́n bá lọ sábà fún yàn ìfi kíkéré làákàyè bú yàn ó ti wà nù rẹ̀ nítorí pé asulu zabunu òní akínú bimana zabaro wọn sọ ká kó sọ bẹ́ẹ̀ tọ́lọ̀pọ̀lọ́ ní ọdún ìtumọ̀ gbọ́dọ̀ zabaro wọn. wọ́n kí wọ́n á bínú kan ó sọ̀rọ̀ wọn sọ fún mi pé. إنسانا أتشفع في حد من حدود الله أسر الله يا أما والوري بابي سيدا جلوها كانوا لله بكم سنة سورة لبي بقى النبي صلى الله عليه وسلم منه حديث ابن أبي شيبة طبعا من حديث عمرو ابن شعيب عن أبيه عن جده قل سلام نعم، بإسناد صحيح تعافى farajuta fi ma bainakum tẹ́ ẹ bá ti rí pé ẹnìkẹsẹ̀ ẹsẹ̀ tọ́sẹ̀ ìdájọ́ náà bá bẹ lórí rẹ̀ wípé kẹtẹ tọrọ sí ló tọrọ ni tààfin ìkúdà fi ma bainakum fama balagani min haddin faqad waja tẹ́ ẹ bá fẹ́ sàmójúkú òfurá yìí ẹ máa jẹ́ káàmójúkú ọmọ ọjà àyàrá yìí kótó di ọ̀dọ̀ ẹ̀ ń bá jẹ́ tàbí ẹ bẹ́rù ẹnìkẹ́ni tọ́lọ̀ bá fi sọ lórí yín gbà náà tọ́jà pé ọwọ́ rẹ̀ ní àṣẹ ẹlọ́sìn báyìí lọ́kọjá wa kò sí àbójúkú òmọ́ ìyẹn lọ́fà tó jẹ́ pé ẹni àbójúkú tá a bá fẹ́ ṣe Sọfwan ibn Umayya sọ̀hábí ìjẹ̀lẹ̀ ó sùn jọkẹ̀ ó sùn lọ ẹnì kan wọ́n mú ọ̀dọ́ sọ abàdàn bó ṣe ká sọ̀rọ̀ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹni tó di aṣọ buraka yìí nígbà wọn sá yìí bọ lẹ́yìn bá gbẹgbà kọsá foríjì wọn ta foríjì wọn ṣùgbọ́n ọ̀dọ̀ wọn àdìgbẹ wọn bẹ tí kò bọ nígbà wọn amọ ẹni lọrọ sàṣẹlá àti wà ní ṣé ló ṣe náà á gbé ọwọ́ rẹ̀ wọn yà ọkàn fẹ kó orí ó ti túká lò àbí ńlá tẹ ẹ bá fẹ́ ṣàbójúkò fúra yẹ ẹ ṣàbójúkò ṣáájú kó tó dọdọ mi torí tó bá ti dọdọ mi ní ìtò bẹ́ẹ̀ kí n bá segin ní o kí n bá mú ìdájọ́ náà wọn hánà wọn kàlá sẹ́nu lórí rẹ̀ fáwọn tó mẹ́tẹ̀. ọ̀sán wa ni tọ́wájú pé ìwọ Usama òun bẹ̀bẹ̀ lórí hàtù kan mẹ́rin òdò òdìlá lára àwọn ìdájọ́ náà wà lórí rẹ̀ lára sẹ̀rí àwọn ọ̀wà lórí rẹ̀ sóòrò rí bẹ́ẹ̀ àbí bírò bẹ̀rẹ̀ Usama wa ni istaghfir li ya Rasulullah àti sàṣẹlá yàgò foríjì mi táìmù tó wá ní kánàbí òforíjì nígbò òdi fàlámà kálàṣì nígbò òdi ọ̀lẹ̀ ìjọ náà kọ́tọ̀ bá sọ̀rọ̀ sàṣẹlá máa sábà ànàbí bá bẹ̀rẹ̀ sí báwo yẹn sọ̀rọ̀ ó sì kú túbà ọ̀gá àbí wọn sọ pé pé innama ahlaka an-nasa qablakum annahu idha saraqa minhum ash-sharif idha saraqa fihim الشريف تركوه وإذا سرقوا منه الوديع أقاموا عليه الحد ويل الله إن رواية والذي نفس محمد بيده إن رواية والذي نفسي بيده لو سرقت فاطمة بنت لو سرقت فاطمة بنت محمد لقطعت لو أن فاطمة بنت محمد سرقت لقطعت يدها وفي رواية لقطع محمد يدها النبي صلى الله عليه وسلم هذا فرمك أما هو المتصل له هو يبرد يا مكة أبو تاجوا إن تقوى بروان تيان بساجوين تبايي وجه nígbà ní Israel bàbá ní Israel bẹ́ẹ̀ nìkan bá ti jalè lọ́rọ̀ tàbí ọba dára pẹ̀lú tí ìdájọ́ náà bá sì ń bẹ lórí rẹ̀ tó bá ti di ẹni abí wọ́n ò ní ẹ filẹ̀ tó bá ti dólówó wọ́n ò ní o filẹ̀ tó bá ti dólówó pọ̀ gíga wọ́n ò ní o filẹ̀ tó bá ti jẹ́ èèyàn ńlá wọ́n ò ní o filẹ̀ tó bá wá jẹ́ pé ẹ táwọn èèyàn ọmọ ni tí ò lásìsì láwùjọ ó ń tọ̀ wọ́n wá sí hàdùn kọ́dà lára àṣìṣe wọn kàbẹ̀jẹ́ mi látara bẹ́ẹ̀ kan báàsì rọ́bì àwọn ọ̀gá àwọn ọ̀gá ọ̀gá wípé ìdá àkọ́tàlà nínú àlùbáyé tí ẹ bá lọ́kọ́ ló wọ́n bá pa àyàn wọ́n wà á sọ fáwọn ìdílé tí wọ́n pè yàrá wípé ẹ̀ẹ́dẹ̀ pẹ̀sẹ̀ o di àlẹ́gbà owó ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ gbà tẹ́ ẹ bá sọ̀rọ̀ báyìí owó ẹ̀dẹ̀ ẹ̀ ẹ̀ bá ara rẹ̀ tọ́kọ́ wá jẹ́ ẹni tí kèé olówó tí èyí ṣe èèyàn ńlá wọ́n bọ̀ wá sọ pé báwo yẹn rẹ̀ bá wá ní àkúrẹ́ ẹgbẹ́jọ wọn máa ẹ̀dá abẹ́rẹ́ láti ẹ̀wá nǹkan tí wọ́n bá fẹ́ kí ṣe díà wọ́n dùn náà kípìlẹ̀ ní àǹfààní ẹ̀dá láyé ní parí ọ̀lẹ̀ ó sábà lọ wà wọ́n fẹ́ ju mọ́ra ṣùgbọ́n obìnrin tọ́jà nìyí ó kọ ìjẹ́ Fatima bintul aswad ibn asad ibn abdullahi ibn amr ibn mahzum alukọ́ṣí ẹni tí ọwọ́ bí obìnrin ti ń jẹ́ al-aswad bàbá kankan náà ilé ọjọ́ bí òun àti àbúsálámà sígbà pé ńgbà tó kú tẹ́lẹ̀ tá sàn sàn padà fẹ́ kó mùsùlùmá bàbá tó wá jọ bí ẹ̀mí jẹ́jì papọ̀ wọ́n pa ní ogun bádìrí wọ́n wà pẹ̀lú àbìfẹ́ ní ogun bádìrí ojú ẹ̀sìn tó sàwọn sọ tí ń sọ yìí fàáàdàt bí ummi sálàmà obìnrin ọba sọmẹ́tì àsọ ummu sálàmà kí wọ́n bá bàa gilọ́wọ́ pé àbí tiẹ̀ o ti yàwó rẹ̀ wa Zainab o tún sọ méjì aṣọ Zainab ìṣíkàlù wa dé Zainab o tún sọ méjì aṣọ rẹ̀ apákan ní ọmọ sàfúlàmù yàwó Zainab la kìí ṣe yàwó Zainab ní tó sì tẹ̀lé ṣùgbọ́n àwọn ẹgbẹ́ àmọ́ ẹni pé ọdún tí nǹkan ìṣẹ̀lẹ̀ ọdún kẹjọ tánà ní dé Madina òní Fatima kà ṣùgbọ́n ní ṣàwọ́n ó ń lọ̀rọ̀ yìí ìṣẹ̀lẹ̀ mẹ́ta ìṣẹ̀lẹ̀ ìyá wa Zainab tọ́jọ́ sàṣálàm ọdún lòun náà kú ṣùgbọ́n jùmọ́dà ìwúlà ọdún ìlókù bẹ́ẹ̀ bí oṣù mélòó láàrin àwọn lọ́rẹ̀ ló lásì ṣàwọ́n ìyẹn ń fà táwọn apákan mú afáàfin pé Zainab ṣùgbọ́n Zainab yẹ kọ́ ṣùgbọ́n Zainab kan bẹ tọ́jọ́ rọ̀ bí wà sàṣálàm fún Ummu Salama tó yẹ Abu Salama náà ló bí ṣùgbọ́n Abu Salama ti ń wò gẹ́gẹ́ ṣe ń wò olúmọ̀rù náà tó jẹ́ Abu Salama obìnrin wa súnmọ́ méjèèjì pé kí wọ́n lè bá àfilẹ̀ ṣùgbọ́n ṣáájú àwọn akẹ́kẹ́ ń bẹ tọ́jà àwọn èèmọ̀ níbi ìta obìnrin tó sì da yẹn hẹ́yẹ̀ lẹ̀ láàrin àwọn àfa ìwáyà àkọ́kọ́ wáyé pé obìnrin ó gbé nǹkan ìwáyà mi ìwáyà pé tẹ̀sítẹ̀rìrù bàlàríyà ìmọ̀ ayà nǹkan ni tó bá ti wá ayà nǹkan yẹn súnmà jẹ́ àdájẹ́ ha táwọn oníjàmbá fẹ́ wá bẹ̀rẹ̀ padà yóò wá sọ wípé ẹ yóò ní kankan o. bákan náà ìwáyà wá wípé sáàpàtì lè in tó jí gangan òní bí chain tàbí ẹ̀rìn táwọn òbí máa ń lò tọ́sàjẹ́ nǹkan ẹ̀sùn obìnrin ìwáyà mi tó wá wípé tóbìnrin ìjí àpò ni ṣùgbọ́n àwọn afọ àwọn sì jẹun láàrin hadith ìtọ́wọ́pá wípé ó pè nǹkan etí ni o àbí ó gbé nǹkan ọrùn ní o sí pé ó gbé àpò wípé àwọn kan gbà wá bìdíkìrì mọ̀tòrúf àwọn kan sì gbà wá bìdíkìrì dọ́rọ̀f àwọn kan gbà wá pẹ̀lú pé wọ́n ṣe ìdìbàbò nǹkan tó jí àpòlòjì wọn lè wá dáko àpò àwọn míì ṣe ìdìbàbò ti mẹ́nu àpò àpò tó jí wọn ní ti mẹ́nu àdékìrì o earring tàbí chain ó ní tọ́fà tó ṣe ìtìlá pẹ̀lú ilé yóò clear ṣùgbọ́n obìnrin wọ́n ní máa ń yà nǹkan táwọn tó ní nǹkan tó yà pàtó wá fẹ́ gbà padà yóò wà máa jiyàn wàkọ̀dì já fìnnáyì àròsúrì láyé sọ̀rọ̀ sálámù ìsìnlẹ̀ nìkọ́wé ó sọlọ́run sọ̀rọ̀ bá àlọ́ ní alùkọ́ inú. والمختلس والمنتهب لا قطع فيه ẹni tó bá jẹ́ pé máa ń jàǹbá tẹ́ bá fún ní nǹkan kò ní dábàá rẹ̀ ó ń jàǹbá ẹ̀ dání kì í ṣe gbọ́dọ̀ àlè oṣù kò ń jàǹbá rẹ̀ wà ní mọ̀tẹ́lìs àtẹ̀tọ́jọ́ wípé ẹ̀wà bẹ́ẹ̀ náà tí èjì nǹkan yìí bọ̀tù yọ ọ̀nà inú ojú mu ni kì í ṣe pé yọ wà lẹ́yìn wà ní mọ̀tẹ́lìs àtẹ̀ntì máa ń jà nǹkan gbà máa yàn lọ. lẹ́gbẹ́ kọ̀ọ̀fà kúkọ̀ kẹsì yẹn o lọ́sẹ̀ ká gbogbo àdéhùn bá ọ. àdàpì ní àlè ìgbìyàn lọ. ṣùgbọ́n àbí ìfòtò wa kọ obìnrin wípé máa ń jiyàn tí ọba lọ rè ya. ìrìwáyà mi kílíà rẹ̀ wípé ìmáa fi ó kọ àwọn èèyàn kẹ́ẹ́ yóò lọ fi yá nǹkan o wípé àwọn èèyàn báyìí báyìí tó jẹ́ èèyàn ńlá wọ́n ní kẹ́ ẹ̀yà wọn ní kaba yìí tí wọ́n ti wá ya tán àwọn tí ó sì mọ̀ ń bá wọn ọ̀rẹ́ táwọn lè bá ṣe arábìnrin kan wọ́n lọ bá àwọn tí wọ́n fi gbogbo wọn jẹ́ táwọn ìbátan àwọn ọmọ kankan wọ́n wà lọ́nà ọkùnrin wáyé wáyé níjọ́ wọn wá báyìí kí nìyẹn ti wá jọ olè nípa wípé tí máa ń gba ọ̀nà báyẹn láti máa fi sọ nǹkan ní nǹkan di tiẹ̀ ẹ̀tọ́ ni kí wọ́n gbé lọ́wọ́ ṣẹ̀rí án tọ́pẹ̀ nǹkan tó gbé ó ti tó gbogbo òdì náà èrò ní dínà nìkan ní ìsìn náà dínà nìkan ní ìsìn àdá mẹ́rin ẹ bá ti gbọ́rọ̀ gbòòrò rẹ̀ ó ní nìsọ́ọ̀bù ẹ bá wá jí nǹkan tó yẹ pé tó rúgbò náà ṣẹ́ríà ọ̀pọ̀lọ̀ gbé lọ́wọ́ tó wá jẹ́ pé máa ń kẹ̀kẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ tí wọ́n á sì gbogbo ẹ̀ papọ̀ tọkọjá rúbù dìnnà mẹ́sàlá bákan náà gbogbo nǹkan téèyàn lè mú tí wọ́n lè gé lọ́wọ́ yóò jẹ́ pé ọ̀nà rè é mú níbi tí wọ́n máa tọ́jú irú o sí náà yóò jẹ́ pé ó ń lo níbi lápẹ̀rẹ̀ ọkọ̀ tí a bá kìí ta tẹ́nìkan bá gbàgbé wá mi lọ bẹ́ẹ̀ tẹ́nìkan wá owó tó jì wò lè gé lọ́wọ́ toró rí ọkọ̀ ẹsẹ̀ bí ẹ máa gbé kíni o tí ẹ máa gbé kí ẹ sẹ́nu pé kò wọlé lérò lè òun kà rò pé òun lọ́kì ilé wọn kọ bákan náà ibikíbi téèyàn bá ti ní ẹ̀kọ́ tó bá jí nǹkan bẹ́ẹ̀ tí ṣubú àti mẹ́nu déédéé ẹ̀tọ́ rẹ̀ wọ́n gbọ́dọ̀ gbé lọ́wọ́ tí èèyàn bá jí owó mọ́sálásí wọ́n gbọ́dọ̀ gbé lọ́wọ́ torí pé mavina bọ́jà kò náà dá mbẹ́ bọ́yá tiẹ̀ lọ fẹ́ mú ńgbà tilẹ̀ fún wọn wọ́n gbọ́dọ̀ gbé lọ́wọ́ ó ha tó le bákan náà ẹ ń pàṣẹ lọ rèé jalè níbi tọ́jọ́ wípé wọn èé pinlẹ̀ tilẹ̀ kún bẹ̀ tọ́ba kò nìkan lé òun gbé lọ́wọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀hún gẹ́gẹ́ kọ́ ìtọ́ka lórí ọkàn yàrá òkè lè bí ẹ̀mẹ́. àwọn afọ àwọn ní gbogbo ẹni tó bá lè gba ókọ olówó kọ sọ wípé wọ́n ní ẹ̀yà wọn ní ìkọ́ra yìí tó sì fi parọ́. táwọn oní nǹkan wà lọ ìgbó tó ń padà wípé nǹkan bá bàjẹ́ yá gbàgbà yìí nígbà lọ́dà padà tí mo rí nǹkan wọn ní irú ẹni bẹ́ẹ̀ ló bì lọ́wọ́ pé torí pé ìwáyà ní ìwà tó kì í ṣe o ti bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan lọ. ọ̀rọ̀ mi ni wípé bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ máa yá nǹkan tí máa ń jiyàn rẹ̀ ó tó ń tẹ́ fi lè gé yàn lọ́wọ́ ọ̀rọ̀ kẹta ni wípé bẹ́ẹ̀ ọba já lè kọjọ́ lè gẹ báyìí ẹ̀rọ yìí lọ ṣùgbọ́n ọ̀rọ̀ obìnrin àwọn afáàsì jámù pẹ̀lú àhàdìtọ̀ wà lórí rẹ̀ pé Fátímà wọ́n sàn pé kí wọ́n gé lọ́wọ́ nítorí ọjà lè ní kìí ṣe torí pé máa ń yà nǹkan kìí dá iyùn náà mẹ́nu wà rẹ̀ tẹ́lẹ̀ o nípa àwọn wá tó ti tó ti gbódùmá ó lè sì máa sọ tó ti dùmọ́dùmọ́ táwọn èèyàn ti á mọ̀ tí wọ́n wá wulẹ̀ afẹ́ ya ní kẹ́mọ́ iná wá fi wá lọ fi sílẹ̀kùn olè tí fi wá jalè nígbà tí wá jalè tó tó ń folè kó lọ́nà sọ̀sọ́ tó ṣe gédé o ló tó padà wá gé lọ́wọ́ ṣùgbọ́n bèrè àwọn akọ́kọ́ náà fà ní ìdúró sàmì bí ń jọ náà ní gbàgbà Mẹ́kà ní fatiri tó fi wá lọ rèé lo ọkọ̀ yàwá Fatima wọ́n nítorí pé yàwá Fatima òun náà ni ọmọ tánàbí ní tó kú gbà náà lóbìnrin akọ́kẹ́ nínú àbí fẹ́ kí ọkọ̀ yẹ ọ̀pá pọ̀ mọ́ra wọn tọ́lá ẹ̀ tọ́jà rèé náà Fatima ló kọ́ akọ́kẹ́ nílà àbí fẹ́ fi jẹ́ kí wọ́n mọ bóun ṣe dúró lórí tọ́lọ́mọ̀ ọba tó torí àṣà nífẹ̀ẹ́ yàwá Fatima kọ́ kọ́dà táṣà bá wá yàwá Fatima lọ́lẹ́ jaba tó kó di fa sàsílám àbí odò tí a bá tó bá sàrò sàsílám wà lé àlè bí o dìde fún yàrá bá ti bá wà jókòó síbi tí àlè bí jókòó tẹ́lẹ̀ àlè bí o tó lọ́wọ́ ònú ọ̀rọ̀ sàsílám lọ́wọ́ àlè bí àmà kí sọ ọ̀rọ̀ àmà kí sọ ọ̀rọ̀ sàsílám nítorí pé ọmọ rẹ̀ alẹ́sàsílám wà fi sọ pé bẹ́ẹ̀ sẹ́ tí mo láìkì rẹ̀ tó yìí tọ́ba lọ rè jẹ́ pé lẹ́wọ̀n ànàfà tìmẹ́ta binta muhammed sarafat lakɔtɔ fiyala tɔjɛ fakiri tɛ musila jɛ to yi k'a ko lɔba dani babiɔ wɔrɔ a fɔ walayi rahimahullah ko ni ko bɔn man kewu tɔba jɔ man kewu hadith tiɲɛba ti gba bi ìdébɛ o ntɔkɔrɔ tɛ numu jáde ni táwọn afa àwọn náà sɔfɔ àwọn náà nípa táwọn gba bi yẹn pé qad a'ada allah min an tasirik àti ẹ̀dùkọ́ lọ́nà ọlọ́run ti ẹ̀ ti sọ bí gbogbo yóò jà tó ti kú تشريفا لها وإكراما لها رضي الله تعالى عنها وأرضاها لا يرين قبل والسوما أم سلمة أتي زينب وأم سلمة النبي صلى الله عليه وسلم هو قصي بقيا لوري كيلو تلوى كيلو جاء في طرف من أطراف الحديث أن رسول الله صلى الله عليه وسلم توجه إلى بلال أبي واسق بلال ويا لوري كيلو nígbà tí wọ́n mú obìnrin lọ jaa fi musnad indal imam ahmed min hadith abdullah bin amr bin as radiyallahu ta'ala anhu wa rahmah bagilọ́tọ̀ wọn faqalat ya rasulallah hal li min tawba hamsa salam ẹ̀dìgé mi lọ́wọ́ báyìí pẹ̀lú dàjọ́ ọlọ́run ṣùgbọ́n sẹ́yìn ní ìjìyà kan sọ́wọ́ sì forí jìbì báyìí àrísà wa ni àǹtí ìyàwó náà min khati'atik ka yawmi waladatik ummuki lónìí báyìí ọlọ́run sì ń jọ yé mi wípé ó ti di àtúnbí padà kò sí ẹ̀ṣẹ̀ kẹ̀kẹ́ lọ́rọ̀ náà ọlọ́run ti bá ọ̀fọ̀ ilé ìdúgbò fòwélé ìdúgbò ọ̀fọ̀ náà ìyàwó ẹ̀ṣà wa ni wà káàní tààtì ní wà arfa'u hajataha ila rasulillahi sallallahu alaihi wasallam wà nàkàtì lẹ́yìn ìgbà lóbi ní sẹ̀sẹ̀ wà lọ́kọ̀ọ́ ẹ̀ńtọ́fẹ́ min bani sulaim ọ̀lẹ́tọ́fẹ́ wa tẹ́ẹ̀mù tó wá lọ́kọ̀tẹ́ yìí wá máa wá sí ní àrùsàsílám ọmọ wọn sọ́dọ̀ yàwó àìṣà yàwó àìṣà wà ní òkúta lọ rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ àrùsàsílám wípé obìnrin àkùtìrẹ́tì obìnrin tájú lọ́jọ́ sí ọmọ sọ fún kòsò ìjọba òun àtọkọ owó ìjọba náà wọlé àbẹ̀wò àyẹ̀kẹ́ lọ́wọ́lé mẹ́sàlá wà á rí mẹ́sàlá ni pé gbogbo ẹ ṣé ìtìlásìrì ti sọ pé àgbọ̀rọ̀ fojú àdúgbò mọ́ náà kí sì ni tọ́fà ẹnìkan ìyàwó Abu Sufyan ìyẹn dáadáa ìyàwó Usayd bin obìnrin kan máa ń pè ní umu amuru òun náà jáde ó jáde tí o wá di lọ́wọ́ ìyàwó sẹ́nu fùtẹ́yìn ó wá láìkí obìnrin lẹ́yìn pàtàkì kí lọ́wọ́ tán kò lè ṣiṣẹ́ mọ́ ó wá máa ń bọ̀ ní nǹkan pọ̀ àwọn èèyàn kan wá yarí nítorí pé mọ́sálà ti lẹ́lẹ̀ òní wípé àwọn kan pé méjì wọ́n ní gbogbo ẹ̀ bá ti pẹ̀ wọ́n àwọn òní sáà lọ́wọ́ nítorí pé àwọn kà sí pé wọn ará ìtọ́ náà sì fáwọn à ń fi lọ rí ìtọ́jú ọ̀daràn. apákan náà àfa ní kò rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ń bàtìsẹ̀ tọ́lọ̀ ń tu láṣìírí kò sọ́dẹ̀ tí wò ní í ṣe láàbọ̀ náà nítorí wípé ẹ̀ṣẹ̀ tọ́sẹ̀ tọ́lọ̀ ń tu láṣìírí o tọ́ba ti túbà ń bẹ̀ alásùfà lọ́gbà á rẹ̀. ìgbà tí gbọ́dọ̀ kò bẹ́yìn ní wọn wáṣà wọn obìnrin gan gẹ́gẹ́ ìyàwó àṣà náà sọ pé òun náà ṣe pẹ̀lú bèrè àwọn èèyàn wá lórí ìbá ìṣẹ̀ṣẹ̀ láti pé ẹ ẹ rí tí ìyàwó kò sẹ́yìn kò fọ̀rẹ́ ìmọ̀ náà àdúgbò wa ni rọ́ọ̀lì mẹ́ta rọ́ọ̀lì máa ń bọ̀ bí ṣe ń kẹun bẹ́ẹ̀ ló lọ́wọ́ sí ìsọ̀lá tó kìí sọ́kọ̀ gómìnà ọ̀mà kẹ́ bí ṣe ń sàmúlẹ̀ lọ́wọ́ sọ gómìnà ọ̀mà sàmúlẹ̀ ìdá eléyìí lọ́wọ́ bí àdífù mi wàjá àfi sunan tó lọ tó ń sọ̀rọ̀ sọ̀rọ̀ pé yá máa ṣọ̀rọ̀ lẹ́dínà amanat alìsìnàtò wọlé tó pè ní ìlú wọn mo pe èyí tẹ́ pé ahọ́n yín nìkan ló bá sàlámù kò sí ìsìláàmù nínú ìgbà yà yìí láàtò ayé ìrònú ìnìyàn àdàyé ìrònú náà wá gbogbo ẹsẹ̀ téèyàn bá ti tú bá ń bẹ̀ kí wọ́n wá mọ̀ tó fi dá yẹ̀yẹ̀ rẹ̀ lẹ̀ lẹ́gbàá tó tú bá fẹ́ sáà iṣẹ́ ní kàdíjì lọ ní ẹ̀yọ́ ẹ̀mọ́ sọ ó sì náà ní o ṣe lọ bí àwọn mẹ́wàá mú púpọ̀ ẹ̀dá kan ní o ṣe náà ní o ó ṣe rí ilé gbàgbọ́ ọmọláyé sí tó lè débi àti ẹ̀kọ́ náà àdúgbò ìdí ẹ̀mọ́ sílẹ̀ bọ́dún náà tí ìwà sì jáde ẹ̀tú wa bẹ̀ ẹ̀mọ́ máa torí ẹ̀ máa pè lólè pé àtàlẹ́ kò mọ́sálásí fún láyé da bai kofu da ke mai dáwọ́ tó ń gbọmọ dáadáa kó o sì gbé oṣù túbà tó tọ́ débi wípé tawbatu al-ajiz alìdámi inṣọ́hat makubula kama jana ila hada al-sunna wal jamaa aqida àti wàlẹ̀ kódà ẹni tó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ tí ọ̀rùn sẹ̀ tẹ̀ túbà ọlọ́run ti fàdánwò kàn bẹ́ẹ̀ tí òkú lẹ́ni ṣẹ̀ṣẹ̀ mọ́ tọ́ba túbà tó ọlọ́run tó bá túbà rẹ̀. bó ti ṣe sẹ́ríà sẹ́ríà ọ̀gẹ̀ lọ́wọ́ ó tó sẹ̀ ó tó gẹ̀ lọ́wọ́ mi ó tó sẹ̀ ọ̀gẹ̀ lọ́rùn ẹ̀sẹ̀ ó tó sẹ̀ ó tó gẹ̀ lọ́rùn ẹ̀sẹ̀ mi ó tó wá wà báwọn ọwọ́ alóhùn ti gba sẹ́ni kò lè fọlé lónìí kò lè gbádà bí sì dẹ̀mẹ̀ àwọn gánà ò lè gbàtúgbà rẹ̀ ṣùgbọ́n náà gbàtúgbà rẹ̀ èyí ẹ̀sẹ̀ sì náà títí títí títí wọ́n wá lé títí sì náà dɔba fo gɛlɛ ibi tí ɔdɔ bɛsi orí ìgò dɔ bɛsi dɔba fa bɛ ya ɔpɛrɛ náà tó bá sase padà àti gba ni ɛdikɔta sɛ ti ń sòrò lɛ tí o lè ma ɔwɔ apadà tuba tó ti tẹ tuba tó tɔ àwọn tí wọn wọlé ka tuba rẹ ma wọn ní torí pé kò lè sẹsẹ ma ìlódì o kó sì gbẹ̀yìn ṣùgbọ́n o lè sẹsẹ o nítorí wípé nkẹkẹkẹ ó kù fún tó lè mú máa ṣẹ̀ṣẹ̀ òun náà ní azimu kéèyàn máa dààmú ìlú ẹ̀mí nítorí pé àwọn àyà tí èèyàn bá dà níyà rẹ̀ nínú àdéhùn tàbí sàrùsà ìfún wa pé alọ́sọ̀tàlá bá ní ẹnìkẹ́ni ìdá hamman sí yíyà tó bá gbèrò àti ṣàìdá fàlàbíyà mẹ́lẹ̀ tí ọ̀wọ̀ àṣà ìdá yẹ̀mọ́ alọ́sọ̀tàlá wà tààlà yọ ọ̀pọ̀ dáadáa kàfọ́ ṣùgbọ́n rìwáyà tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń jìrọ̀ yìí báyìí sì sọnù kò ní tọ́gbà jẹ́ pé torí èmi ọlọ́run ọba ó ní kíni o ó ní kó fi fi ẹ̀sẹ̀ lẹ̀ ọ̀fẹ́ lọ sí ìsìnà bó ṣe bá sì kọ̀rọ̀ kọ́ ọ̀pọ̀ rẹ̀ lójú ṣe dé nù látàgbọ́ mẹ́sàn-án alẹ́ títí ìdá méjìlá ọwọ́ apàdà lé ìṣúwàlà alẹ́ màdíládà kò sílẹ̀ bìrẹ̀ kóhùn ní lọ́sẹ̀ tí wọ́n fẹ́ ṣe o òjò ló ṣe kí ni o ló lè padà lé ẹnì tọ́wọ́ ó ti kágara tọ́bẹ̀ túbà padà alọ́sọ̀tàlá láàyò kálífù nafsan illa wùsàá láàyò kálífù náà ọlọ́run sì láàrín kẹgbẹ̀ mẹ́kẹ lọ́rùn àfi tọ́ba lágbára in tó kù fún gbèsè ìtọ́lágbára náà ni azimu láti lú ẹ̀mí wa hadha baqin fi haqqi ó sì kú lára nítorí pé yẹn ni mẹ́sẹ̀sẹ̀ mẹ́ tí ó wà ní lẹ́kítọ́rọ̀ ẹ̀sẹ̀ o kó àtúmọ̀ lẹ́kítọ̀ àwọn ìgbà pátá wọn sẹ́gun òní so ẹ̀ máa ẹ̀ àfi táwọn tẹ́ mọ̀ wá kọ́ bí a ṣe máa ń sọ operation so o tún ṣe lọ náà torí pé àti tún kọ́ náà táwọn ṣe lọ táwọn ọ̀bà fò kí wọ́n fa bẹ́ẹ̀ ya àwọn ọmọ bá ń sọ ni bí wọ́n bá náà mú kí wọ́n sọ náà di alábàárà wọ́n ọmọ sì nílé wọn aláwọ̀ sì nílé wọ́n mọ̀ wọ́n mọ̀ bá ń sọ. àríbí sọ̀sẹ̀ wà ní à bí ìyàwó sẹ́yìn sẹ́yìn ọlọ́run ó sì mọ̀ sí kí ni yọ̀ọ́ mọ̀ kẹ́ ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ pàyíbà bákan náà lára àwọn ìmọ̀tọ́sílẹ̀ ní kafin kare kutuba min masajid magana na rasulullah sallallahu alaihi wasallam an nikahi mut'a mut'a annabi ah, sani halali fún wotare ne ba ta ba do kina ni nikahi mut'a ke yo fẹ́ obìnrin pẹ̀lú àdéhùn ni pé mo fẹ́ fi ofo se kan ilo lo gba ah o ni abẹ́ mi wọ́n ní ẹ̀wọ̀ ìlú lọ sábẹ̀ ẹ̀ka ẹ̀yìn ẹ̀kọ́ owó mi rẹ dáadáa wọ́n sáré ọ̀nà wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n wá sọ ní twenty five thousand. ọwọ́ ní ọ̀tọ́ mi pẹ̀lú sẹ́ẹ̀ tó ní pé oṣù mi kẹ́ni mẹ́wọ̀ so sẹ́kọ̀ọ́ ní tọ́lù sáré sáré tó pé twelve point five thousand ẹ̀ bá túbọ̀ ẹ̀ bẹ́ẹ̀ náà twenty five thousand sáré bá kú fúnra rẹ̀. jẹ́ àmì ìkàdé ìgbà wọn a sì máa lọ́wọ́ àwọn fún mi oṣù mẹ́fà oṣù mẹ́jọ táwọn kàlẹ́ wọ́n wà lọ́wọ́ sàṣà pé yá Rasulullah aláàmì sítáàsì sọ ìyọ̀ǹda fún wa ká tẹ̀ra wa lọ́dà nílá fi sọ wípé gbogbo tó bá jẹ́ nẹ́tsọ̀ ẹ̀ ń bá ti ń dọ̀ta rẹ̀ kò lè lásìkò níbi nẹ́tsọ̀ tẹ́bi bá ń pààyà ìtọ́nà òfin sọ̀rọ̀ ẹ̀ ìtọ́nà òfin ṣe alábàárà lórí èmi òkúrikíni o olóúnjẹ kí wá sí pé yọ wà bọ́ síbi kan mọ́sáàsì yọ mọ̀ sọ pé ajá máa mú ìdúró wọn á máa mú ìfọ pé kò kù sí tọ́lọ̀ wọ́n no náà bákan náà àwọn sọ̀hábà ìpínlẹ̀ sọ́sà sáyé pé abí àwọn ilé ilé ilé ara wọn kú bẹ̀rẹ̀ àwọn òsì ní sèṣin náà ọgbọ́n náà sì fẹ̀ dá ala nastaxi ya rasulallah arabi sọlọ dafa k'a lọ de sigi ni k'a lọ kẹra wa lọ da lẹkasi kéye ọyọ kórópa àgbà bẹ dé di lọ́nà tẹ máa gbà sí njọ sí àwọn ìtẹ̀rẹ̀ àwọn lọ́dà ìtẹ̀rẹ̀ lọ́dà yìí àdàbí ní èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ dẹ́wọ̀ ṣùgbọ́n táyì gùn ló ẹni máa fẹ́ obìnrin pẹ̀lú àdéhùn láàrin ìyá àti ẹ̀ nígbà wá di àmì ìfàtí wọ́n sàn wá pariwo pé ìtẹ̀rẹ̀ lọ́dà ìsọ̀nígbà afẹ́ fòkè lásìkò báyìí sásìkò báyìí láti máa jẹ́ bí akidu kọjọpẹ́jọ akidu nìkan láàrin ìyá àti ẹ̀ yàtọ̀ àkọsẹ̀ kan oṣù kan oṣù méjì ọdún kan méjì ó ti di ọrùn báyìí ẹ gbọ́dọ̀ lọ́wọ́ ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà abdullahi bunu abbas yìí máa ṣe fatiwa wípé halali ilmu tọrọ fẹmbá lédi ẹ bá a ṣe nínú àwọn àfọ àti ẹni masturbation ẹni ìjọba jẹ pé ń bẹ̀rù kọmọsẹsẹ náà tí mẹrù ara rẹ tí ó sì ló ti fẹ́yàwó ó lè máa ṣe ṣùgbọ́n kọ́nù màjújù ọ̀rọ̀ yẹn wọlé. ọ̀rọ̀ sí kíni o kò wọlé ìtìláàfù tí wọ́n kẹ́lọ́ àwọn àfáà ní wípé tahrimu tàbíse fún mú tí a ń gánà sí ka tahrimu ní fawahish allati la tubahu bi halin sí ànàbí haroma kìíní ó sọ kó ti dèèwọ̀ ní dèèwọ̀ gbogbo bàjẹ́ tọ́jà wípé parasi ní orí yẹn tó èèyàn gbọ́dọ̀ lọ́ọ́ rèé ṣe ẹ bá sì gbọ́ obìnrin kan lápẹẹrẹ àwọn èèyàn tí wọ́n já lóta ẹ̀ẹ́ àmọ̀ wá ọkọ̀ fún omi kan tí a bá yẹ wá kó wa náà yẹ kaka so bí mari náà o bí mari náà sùn kọ́kọ́ yẹ kúrò yẹ mélòó wọ́n bẹ sàn ah yọba o ọ̀sán wà lọ́wọ́ kankan o ka lọ́ta ìwé ìwé o wa pẹ́ alẹ̀ wọ́n bọ̀ kọ́ ọ̀sán padà yàfa pé sànú ó sàfọwọ́sowọ́sọ sí lọ́rùn eléyìí wọ́n bá ṣe sèkà pé mọ̀lẹ́rì láyé kí a máa pé kílẹ̀ yẹn ká ọlọ́run náà ló kún mọ́ ọ̀rọ̀ lọ́rùn. inú fáyíṣà nìyẹn tọ́jà pé látùbá ìhálí gbogbo bí situation sí orí ó wà ní ìrìn ìdáyẹ̀dára situation ni o kò sí ní ìdáyẹ̀dára sí èèyàn ọgbọ́dọ̀ dánwò sí ìtumọ̀ mú tí a dáná fi ṣe ní àwọn ọkùnjọ náà lọ àbí ó hàrọ̀mọ́ rẹ̀ kàtà hàrímì mẹ́ta wà dámì hàtà tùbá ìlùmọ̀tọ́rọ̀ tí àrọ́mùrù ti ń bẹ fún májòkú ń bẹ́tẹ́ mẹ́tẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ ṣùgbọ́n tọ́pá kàrán wípé aṣọ́fẹ̀lì sáà ló mọ́wọ́ èèyàn lè èèyàn ní ìdí nǹkan tí ẹ pé kọ́sàjọba ìlú òfin ní kú sí láàrin méjèèjì ẹ ká bẹ tẹ́tẹ́ àrọ́ kò ní o ọ̀ gbọ́dọ̀ dẹ o kọ́dà kò tẹ́tẹ́ o. àwọn kan bẹ tẹ́ pé àrọ́ kò ní lásìlá ṣùgbọ́n tó yẹ pé tí ń na oko ẹ̀mí lọ. Nà kọ́dà ìsìláfù bẹ̀rù àwọn àfáà rẹ̀ pé àwọn nǹkan tó tẹ́ pé èèyàn máa jẹ tí ìwọ̀rọ̀ bẹ tẹ́lẹ̀ tó wá jẹ́ wípé jíjẹ rẹ̀ ní òní jí ó kú ebi ti pa bọ́ọ̀dì ọwọ́ ara lẹ́dẹ̀ẹ́ náà ìṣẹ̀lẹ̀fù gbọ́dọ̀ wà fáà wípé tó bá lọ rẹ̀ jẹ́ pé ẹlẹ́dẹ̀ tó rí táìmù mùsùlùmí kan tó wà gbà lọ́wọ́ rẹ̀ kọ́ lọ́bẹ̀ èkú sí díyọ̀ wà lórí mùsùlùmí àbí òṣèlú ẹ̀ ṣẹ́ríà nítorí pé tọ́lọ̀ ń ṣe ìbá àfúnlé táìmù yàtọ̀ tó wà láàrin méjì abúlébùnà àbáàsì wa ń gbọ́ yé ń tiẹ̀ wípé lè lò yóò ti yà á tí a bá ti wá gbé yọ̀sọ̀ pé ìyẹlẹsẹ̀ tí a ti wá gbé wọn sí وبعد هذا توسع الناس ممن لم يكن مضطرا بل يستهبط المواكب lọ́sà máa ṣe àfa àti títí tí wọ́n ṣe gbé kò sí nǹkan kan náà tọ́lá ti tọ́lá ti gbọ́ kò sí nǹkan báyà kò ní ìdíkọ́ mọ tí ó ti débi pé kò sí nǹkan kan báwo ò ṣe ṣe àti mùtọ́rò kò mùtọ́rò wa o wọ́n máa yẹ fún wa ládàá bá sọ pé ìdájà wa o títí tọ́lá òfin wa létí gbọ́tẹ́ lónìí náà bá ní a ọdún tọrọ ọdún tọrọ èmi náà ti padà sí pílẹ̀ ajá pé ìtànàbí sọ èmi náà èmi náà túmọ̀ rẹ̀ lọ sí bí ìtìrọ́rùn mà ìtìrọ́rùn àmẹ́ òkú ìtìrọ́rùn bẹ́ẹ̀ ṣùgbọ́n àtúntò wa kiri ṣùgbọ́n àná Abdullahi bin Mas'ud ọ̀rọ̀ kí látàn àlọ́ nígbà tó ń fẹ́ gba ìwáyà àti ẹ̀wà kàmá jẹ́ àfisàkì òní àbá àdìsàlám fún táìmù kan nìkan àbújá ọ̀pá ẹ̀dá lọ́ba tó ká yà wípé àwọn òṣèlú yá àyùbá rẹ̀ nínú àbọ̀rù láti hàbí mu tọ́yì bá ti máa àhàlà lọ́wọ́ lápò wà láti àhàlù àwọn fọwọ́ tó méjì nílé. wọ́n ní àyà tí abúlé nù màsíwò ní padà káì nígbà tó sọ̀rọ̀ ọ̀rọ̀ nìkan àbújá ti àtẹ wípé ọlọ́sọ̀ pé mo pa ìwà lọ. ìtẹ́gbẹ̀rẹ̀ ọ̀hún ti ṣe lẹ́tọ̀ ẹ̀ gbọ́dọ̀ sí ilé fúnra yín. bákan náà ẹ̀sìn mọ́ta yọ àlà níbi tá a bá ní ẹ̀sìn wọ́n ní méjì lọ́rọ̀ pín sí mẹ́wọ̀ ìmí àkọ́ ni pé abẹ́bẹ̀rẹ̀ sí òdìbò àtọ́ náà padà káyà o ó sì ṣe kọ́jà pé tó mì ní wípé nìkan òkú ti há o lára àwọn nǹkan tí ọlọ́run ṣe ní halali ni tọ́lá ṣe máa ní halali èèyàn ọgbọ́dọ̀ lọ́rọ̀ yẹn hàbọ̀ máa láti hàbìmù tọ́yìn bá ti máa àhálà lọ́rùn náà ọ̀rọ̀ kan mi apá kàáfà ni ó sì lè jẹ́ pé tọ́gbọ́yé pẹ̀lú pé wàlá tààtàdù lẹ́yìn ìgbà tá a ti ṣe kíní ìlẹ́tọ̀ fún tánàbí ló ti dé wọ̀ wàlá tá ẹ̀ gbọ́dọ̀ táyọ àlàmọ́ o wàdà wàlá sá. àbí wàá ní nìkan òun tí a ẹ̀ gbọ́dọ̀ ṣe kíní o ẹ̀ gbọ́dọ̀ dédìí ẹ̀ máa o rìwáyà ní ìwà wa wípé lá méjìlélẹ́ níbẹ̀ ló sọ yìí wípé ámàlì ẹ̀ ẹ̀ hajjati wàdà ó ní ànábì ti padà ṣe dekaru ló ti á ní kírúkọ rẹ̀ àwọn apá kan ní kọ́íbàrù ni wal amru bi khilafi dalik nítorí pé kọ́íbàrù ọ̀sáájú fati maka náà tí a bá sì fẹ́ náà sàfọ́ kò tí a bá fẹ́ pàlàkàrẹ́ nú ẹ̀sìn pé parẹ́lẹ̀ méjì wà á dẹ́rẹ́ lẹ́yìn ìgbà àwọn àdúgbò kò sí nù ìsìláàmù ìmọ̀ tọ́lù fẹ́ràn sàṣìlá ṣùgbọ́n àwọn ṣíà àwọn ṣẹ́bìsì ó wà lára tí wọ́n fi ń kó fìtínà bá kú mà nísìn wọ́n sì fi ń dọ́gbọ́n pe àwọn èèyàn làásìyà àwọn shabab àwọn ọ̀dọ́ ní sùdíyà wọ́n ti ń lò bí wẹ́pọ̀n nísìn láti fi máa tòrò sínú ìbàdàn wọ́n wá ń kó ọmọ ìrìn wẹ̀rẹ̀ wa bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún láti ìrọ̀rùn kọ́ra ọmọ nàìjíríà náà wọ́n wá sí ọmọ náà ni o wọ́n wá sí ájì ni o ẹlòmíì kí náà ló kulẹ̀ sóní kasi tẹ́lẹ̀ wọ́n tó wá tó fowó kún fún bí abọ́ olómi ìkọ́ra ó tó kó ńgbà bá sí bàtà wọ́n àṣà fún òṣì à ara tí ó sì fi máa ṣẹ̀ṣẹ̀ náà ni wípé ntọ́ni mọ̀ wà jẹ̀ náà ni pé ó kéré tẹ́lẹ̀ ẹ̀ máa lójúmọ́ ọ̀gbọ́n mọ́gbà bá kìí sí pé òṣùpọ̀ gbọ́dọ̀ kò wọ́n sí pé kì í ṣe pé ìtìkọ̀ láti wà fẹ́ sọ kí ni ẹ ti wá ń dá wàhálà rẹ̀ tó pọ̀ nìkan kò tẹ ọ̀pọ̀lọpọ̀ náà wẹ̀ wá dùn wọ́n wá ti bẹ̀ kó wọn wọ inú tàṣà yìí wò yẹn wọ́n sì ti pọ̀ dáadáa ní nọ́ọ̀tì nàìjíríà náà lè sè ọ̀kan tí wọ́n sálẹ̀ bí nínú ẹ̀sán wà láàdá mọ́sálà ti pẹ̀lú ọ̀rẹ́ pé sí ìrẹ̀lẹ̀ fẹ́ obìnrin pẹ̀lú pé wọ́n fọ́ ní nǹkan lásìkò báyìí ànàbí sílẹ̀tọ̀ nígbà táwọn èèyàn pẹ̀lú sáfà ti ń bẹ lájò tára ń ṣe wọn lẹ́yìn ìgbà náà amali fati kára àwọn ìmọ̀ tó ṣẹlẹ̀ Mákà òun náà lẹ́yìn náà asan sọ kó ti di kíni o kó ti di haramu ìlàyé ọ̀hún ẹ̀yà tí ìjọba ìdàkẹ́ àmà masala ni wàá dé ìjẹ́ èèyàn lè fẹ́ obìnrin bìnní yàtì tọ́lá obìnrin tí yàtọ̀ ẹ̀sẹ̀ ákìlú rẹ̀ kí o ti ara ní lẹ́mìí wípé wọ́n bá sì kù sí jí ní ìsìn máa kọ̀ lẹ́fọ̀ ṣùgbọ́n ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àfa àfaramọ́ wípé eléyìí ọ̀wọ́ ló ń ta ṣe tó yín ṣùgbọ́n ẹ̀rí náà kọ́ ọ̀gá púpọ̀ wá o ṣùgbọ́n tó bá ti jẹ́ pé àlàálì làbá bá ń rẹ́sì tá a sì gbé ẹ̀rí pẹ̀lú yẹ ẹnu ẹ̀dẹ̀ kọ́ ọ̀gá ó yí nǹkan padà nígbà tí wà láì wá pọ̀ lọ́wọ́ sálà yìí náà ìwà ní sọ̀rọ̀ náà níbẹ̀ mà wá gbé ọ̀nà bá wà òfin ní wà pípẹ́ wọ́n wá sí wọ́n sì gbé ọ̀ nínú àwọn ṣàbáwò bá lọ ní ọmọ lága àwọn jẹ́ kí Aku. lọ ikú bàbá àyè ti ju alẹ́ lọ́wọ́ sí wàhálà nígbà yẹn ṣe mú jáde mi ṣùgbọ́n tùmọ̀ kó bèrè kọ́ bẹ́ẹ̀ fẹ́ mo ti Kau lẹ́nu tó pé tó yẹ kó lánàá tó ti alẹ́ pé àwọn méjèèjì yọ̀ọ́ sí àdínkù bí bàtí ẹ̀ fẹ́ kọ́ńtrátì ṣùgbọ́n ní ìgbó kan ni àwọn apákà àfa wa ní ọlẹ́tọ̀ nítorí pé ń nọsíìmù ọbẹ̀ lọ tàbí ìfìdí o ọbẹ̀ lọ wàmọ̀kẹ́ni o wàsásù ni o tí o sì lè pẹ́ tí èkó mẹ́ ẹlòmí àmọ́ ti ìran ibi tó jẹ́ pé àwọn ilé ìgbò lè fẹ́kọ́ fẹ́ ọmọ àwọn tàbí kókó ọmọ àwọn lọ. àwọn bíi náà nínú àwọn ìdílé omi náà máa ń dárú ẹlẹ́ tọ́pẹ́tà àti sọ̀rọ̀ nígbà wo yóò tàbí làbẹ́ yìí nígbà wo òní fẹ́ yéèyàn fọ́ ọmọ wọn torí màgbé ilé àsáwọ̀ ní tọ́lá ti kí wọ́n yọ̀ padà lọ ẹ̀ yọ̀rọ̀ ta ìdí yọ wà tán o tí èèyàn bẹ́ẹ̀ lọ rèé ṣe bẹ́ẹ̀ tí èsì pé tọ́sí méjèèjì ló ti wá kó ti àtọ̀ sí nìkan òkúta ṣùgbọ́n ọ̀rọ̀ wà ń pa pé arínú àwọn afáàtì ní kíní ìjáza nípa táwọn kan wá kí ó lè ní pọ́jáza bí ẹ ṣe gbé káàkiri ìlọ́fà tó jẹ́ pé bí èèyàn ṣe rí onímọ̀tò tó bá jọ mi kí ọmọ kí ọmọ sí ṣùgbọ́n ìjì àgbà sùúrù kan ni àtẹ̀mára kan ni ìrírí kan ni téèyàn ní lóòjọ́ wọn tí wọn dàgbàlagbà fún àmọ́bílàkà wọn wá dá sọ̀rọ̀ wípé tẹ́ ẹ bá rí pé nǹkan èèyàn tọ́ ni ó sì rí bẹ́ẹ̀ èèyàn lè ṣe gbogbo ẹ bá ti wá fẹ́ ṣe gbogbo wa náà láwà àtọ̀ pé kó o tó jáde láyé ó sì bẹ́ẹ̀ náà fún gbogbo ìtú ọ̀nà àti gómìnà náà ẹ ṣàbáwò bá ẹ yà ó fẹ́ bí wàá wí ní àṣà mi wọlé yìí. Ah, o kọjá sẹ́nu pẹ̀tí kéwọ́n níbẹ̀ o ti yé o jásá rẹ̀ pẹ̀lú ògbọ́n gbogbo tó ta ẹ̀ka nínú ọmọ lóbìnrin náà tí wọn náà bá bí bí wọ́n sì máa fi hàn àǹtí rẹ̀ ní olùbàdí ẹ̀ òjò jáde láyé àbúrò lóbìnrin náà yóò olùbàdí ẹ̀ kọ́lá kákúndé ni ti kú tí wọ́n mi tí wọ́n fẹ́ yàwó mi náà náà tó fẹ́ lọ́kọ̀ mi wọ́n sì bẹ́ẹ̀ fún fatawa kò fà nẹ́ẹ̀sì ṣùgbọ́n asiru náà ni ó gbé ìmọ̀ gbọ́dọ̀ chéńjì kẹtẹ́jọ́ yìí pé ó ní asiru ọ̀rọ̀ ti clear torí kíni tó sì bí mẹ́sàlá ni wípé kíni yẹn náà wà ní ààyè akílùmẹ́yìtà ọ̀làmìlẹ̀ khinzir ìlmọ̀tọ́ ọ wà láàyè bí èèyàn náà ṣe lè jẹ ẹ̀rẹ̀lẹ́dẹ̀ tàbí òkú mbete lásìkò ìgbà tó jẹ́ wípé ikú rẹ̀ òkú mbete rèé mẹ́sàlá òkúlẹ̀ sí lórí ẹni wà ní ọ̀rọ̀ sí a sì rìn àjò lẹ́ẹ̀kan síwájú ọmọ sára sílẹ̀ ìpọ̀ dọ̀ díẹ̀ díẹ̀ náà dìsí náà ala àwọn ènìyàn tọ́sílẹ̀ bí a kìí rọrọ máa fi pàtó kọ́ ọ́dí máa a tó máa fi tẹ̀lé ala àwọn ènìyàn tọ́sílẹ̀ ní mọ́kà náà bọ́ọ̀lù sàmsàn sí rẹ̀ ọdún wàlí láti lọ rí owó òòsàkà bọ́ọ̀lù sọ̀rọ̀ lómi náà ti bá sàwọ̀ kó tó pé a wà tún bọ́ sí bí àwọn èèyàn tí báwọn bí báyìí lọ́rẹ̀ yẹn sọ kó ti bàbá kaba yìí pẹ́rẹ́ àwọn òde bá basilamu èyí àwọn hawazin àtàwọn fẹ̀kìn kí ni tá a wà á sí àti bí ẹsẹ̀ ló máa ń lé ibùdó àbúrò ìdàndàtẹ̀ bí ẹsẹ̀ ló ní olórí ogun tí wọ́n tún wá padà wá kó kùtà sàṣẹ́ràn tọ́wá bí kírọ̀kọ̀ rẹ̀ lónìí ìdílé ìwáyé nìkan تستمر الخطبة في هذه الدور إن كان في الأمر بقية الحمد لله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 عبد الله بن عمر رضي الله تعالى عنهم أجمعين أن رسول الله صلى الله عليه وسلم أياما كان بمكة عام الفتح بعث خالدا ابن الوليد ومعه عمر بن الخطاب وغيره من الصحابة على نحو من ثلاثين رجل من ثلاثمائة رجل فلما بعثهم إلى بني جذيمة بموضع يقال له يلملم ثم بعث رسول الله صلى الله عليه وسلم خالدا داعيا لا مقاتلا لكنه لما دخل عليهم ما كانوا يحسنون أن يقولوا أسلمنا وإنما قالوا سبعنا سبعنا فظن ظن الوليد أنهم ما أسلموا وقتل منهم من قتل وأسر بعدهم وجعل لكل من كان معه من الرجال أسيرا فلما كان يوم الأيام أمر فهو لي كل من كان معه أسير أن يقتل أسيره فقال عبد الله بن عمر رضي الله عنه والله لا أقتل أسيري ولا يقتل رجل من أصحابي أسيره فلما رجع إلى رسول الله صلى الله عليه وسلم ذكروا له القصة فرفع صلى الله عليه وسلم يديه قائلا اللهم إني أبرأ إليك مما صنع خالد بن الوليد ومما حدث عام الفتن ما قد جاء في الصحيحين وفي غيرهما عن من حديث العروة بن الزبير أن امرأة مخزومية يقال لها فاطمة سرقت فجاء أهلها إلى صلى الله عليه وسلم يستشفعون بأسامة وفي رواية قالوا من يتجرأ على رسول الله صلى الله عليه وسلم فيكلمه فقالوا أسامة لأن رسول الله صلى الله عليه وسلم يحبه كثيرا ويشفعه أي يقبل شفاعته لكن لما جاء أسامة صلى الله عليه وسلم وكلم صلى الله عليه وسلم تلون وجه رسول الله صلى الله عليه وسلم وفي رواية زبره رسول الله صلى الله عليه وسلم فقال يا أسامة أتشعر في الحج من حدود الله فلما كان العشي بذلك اليوم خطب رسول الله صلى الله عليه وسلم أصحابه وجاء من أنه قال أيها الناس إنما أهلك الناس من قبلكم أنه إذا سرق فيهم القوي وفي رواية الشريف تركوه وإذا سرق منهم الضعيف وفي رواية الوديع تركوه ويل الله وفي رواية والذي نفس محمد بيده وفي رواية والذي نفسي بيده لو أن فاطمة بنت محمد سرقت لقطعت يدها وفي رواية لقطع محمد يدها ولكن أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها قالت لما قطعت رسول الله صلى الله عليه وسلم يدها كانت تأتيني ثم نكحت وكنت أرفع حاجتها إلى رسول الله صلى الله عليه وسلم